عليكم ورحمة الله وبركاته حديث ابي تعديلنا حديث من عائشة رضي الله رضي الله عنها أنا رقبها صديقنا يونسون أجمع بن سعيد النبي حديث في أخاك أن كان النبي صلى الله عليه وسلم يأمرني فأدبره فيباشرني وأنا حائل ṣe àtìkà àdìsọ àwọn ọjọ́ àtìkà rí ṣe ìfọwọ́n wà نعم أن كان النبي صلى الله عليه وسلم يأمرني فأتبعه وأنا حائض وأن النبي صلى الله عليه وسلم كما قال شيخ في يوم شيخ جلده yóò pa wọn láti kún ọ san bàtẹ kún ọ san kan báyọ̀ bá a ṣe rò ní wà á ní ha ìlú ànábi ọmọ wa ṣe rò tí obìnrin máa ń ṣe lára ìyàwó tọkùnrin máa ń ṣe lára ìyàwó ẹ̀ yàtọ̀ sí pé kí ó bá wọn ní àṣepọ̀ ìyẹn ni pé ara ànábi ọmọ kára ara wọn báyọ̀ bá a ṣe rò wà á ní ha ìlú wọn sì wà ní pẹ̀tùn máa اه انا عايشه حديث هو متفق عليه حديث صحيح امام قراتنا انا عايشه صحيح حديث ايه فذكر كان النبي صلى الله عليه وسلم ما بيع النبي صلى الله عليه وسلم كان النبي ما شكنيه كان فاتي هذا كنا كان ما صحيح لما لو كان يعني كان النبي صلى الله عليه وسلم يفعل كذا يفيد ذلك التنوار هذا كان النبي ما شكنيه كان فاتي يفيد ذلك التنوار والدوام بما شكنيه

kọ̀wá náà wà pé wọ́n fi da jùmọ̀ ọ̀pẹ torí pé bá aṣàrò ajá ni wọ́n máa ń lo fún kí wọ́n da kí wọ́n máa ń fi da kọ́kùnrin ní àbáṣepọ̀ pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ bó sọ náà náà bá pé ẹ̀yìn àwọn olóbìnrin máa ṣe ọ̀pẹ̀ nínú sọ́ọ̀tì bọ́kọ́lọ́ wọ́lá tó bá ṣòro nínú wa á ń tó ń ákìlì lórí ìgbésà ìdílé ẹ má ní àṣepọ̀ pẹ̀lú yìí o ẹ má ní àṣepọ̀ pẹ̀lú àwọn ìyàwó yìí ẹ má bá wọn láṣepọ̀ nígbà tí ẹ bá ń ṣe ìdíkà fún mẹ́ta sí i ìyẹn ni pé kò tọ́ fẹ́ẹ́ ní bá ń ṣe ìdíkà kó tún lọ lé kọ́lọ̀ lé bá àyàwó lásìkò tó sì ń ṣe ìdíkà ìdíkà fún tọ́hún ti bàjẹ́ nù yóò yọ̀ ọ́ bẹ̀rẹ̀ so yé wa so àmùbáṣára bẹ́ẹ̀ kìnnà ayatollah alimjima wọ́n fi da kí ọkùnrin láti pẹ̀lú ìyàwó ẹ̀kọ́ ṣùgbọ́n bí hadith yìí ó wá nítorí ìpìlẹ̀ rẹ̀ wọn ò fi da kí ọkùnrin ó pẹ̀lú ìyàwó ẹ̀kọ́ ìyẹn ni pé ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ máa ń bá fi ara ọ lè bá a jọ ọ lè jọ fi aṣọ kan bóra ọ lè bá a ṣeré kí ara so yìí wa pé ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ máa bá a ṣeré pé hàtà àmà sọ bàṣẹ́rà tòlú bàṣẹ́rà tòlú bàṣẹ́rà tòlú tó ti dẹ́pẹ́ ara ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ kan ara rẹ̀ gan kò sí mi di hadith yìí so yìí so ṣùgbọ́n ìtumọ̀ pé ètò àgbàdo pẹ̀lú pé máa padà fàyà fàyà fàyà mọ́rọ̀ mi tẹ̀ fàyà mọ́rọ̀ mi kánà nàbí sọlọ lọ sọ yà mọ́rọ̀ mi lẹ̀ yà mọ́rọ̀ mi fà lọ́dọ́rọ́ àyùbá ṣe ọ̀nà àlẹ́ ha yìí so ẹn tí ọ̀rọ̀ yẹn fún wa àbí àgbà yẹn fún wa ni pé ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ìgbàdí máa ń bá ṣeré ẹ máa ń bá ṣeré lókè sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ kìkì sí ní ìsàlẹ̀ sọ̀rọ̀ so ẹ̀rí yìí àbí àdéhùn yìí nígbà tẹ́ pé ń fún ọ̀rọ̀ àwọn tí wọ́n lọ sí pé kò dá kí wọ́n báyàwó rẹ̀ má ṣe tó àkọ́kọ́ báyàwó rẹ̀ ṣeré kí wọ́n báyà kọ́kọ́ báyàwó rẹ̀ ṣeré ní abẹ́ aṣọ tó bá wà ní ẹ̀rọ ọ̀dọ́ lọ́sàn so láì ní débi ojú ibi tí ẹ̀jẹ̀ ti yọ wọ́n lè yọ̀ wọ́n so yẹ sọ àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ àwọn ọlọ́mọ tó sọ bẹ́ẹ̀ tó mọ̀ pé hadith yìí ètò ń jẹ́ ẹ̀rí fún tó gbé tata náà sọ kọ̀ọ̀tà tó tó ṣe bẹ́ẹ̀ ẹni tó mọ̀ ní ẹ̀tọ́ tó kọ́lá tó kọ́ aṣọ ẹni tó pé ó kì í aṣọ ẹni tó ń ba ṣèlú kì í sọ yìí kì í ṣe ní abẹ́ aṣọ tó yẹ wà so aṣọ tí àwọn ọmọ náà sọ nípa mọ́sálà yìí ní ọ̀sẹ̀ tó kọjá àwọn tó sọ pé àwọn àwọn kọ́kọ́ pé ìrọ̀ yìí àwọn kọ́kọ́ pé ó tọ́ àbí sọ pé màkúrò sọ ẹni tó sọ pé màkúrò àwọn rí pé ìgbà tí àṣẹ wa látọ̀dọ̀ níbi sọ lọ́ba sọ tí pé kí wọ́n ṣe mọ́tòláwọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ sí ìbá ìṣẹ̀lẹ̀ lágbàdo wọn kí wọ́n láti dìbò sí ibi tí ẹ̀jẹ̀ ti jáde àdìsọ tí bí àdìsọ ṣe wá tó fún sáàbù orí àdé sáàbù orí àdàkà àdé tó dé ká àdìsọ wọn wá sọ tó tó tó tó tó ní àṣọ kọkọ máa sáàbù orí àyà tó dé kí àyà àwọn sọmọkà ní máa yìí ọjọ́ra sọ́dún ní ìjẹ̀dẹ̀ tó àwọn ẹni pé ẹ̀rí tó kọ́ àkókò àdìsọ tó kí a máa ṣe bẹ́ẹ̀ àtẹ̀rí tó kọ́ àdìsọ àtẹ̀rí tí ọ̀sẹ̀kọ̀sẹ̀ ọ̀sẹ̀ àmọ́dé wò àti àtẹ̀rí tó sọ máa tó tọ́ láṣẹ bẹ́ẹ̀ àwọn àdìpẹ́ tó wà láàrin méjì so ìtòmù màkìrú ló pé ṣẹ̀rí àpọ̀ ká má ṣe ẹni ká má ṣe ọ̀tọ̀ ní ká ṣe lọ ìlànà ìtàn tó kọ́ màkìrú ìtàn àdìmú but àwọn ẹgbẹ́gbẹ́ haram àti máa rí wọn ní tọkọjá àwọn akẹ́kọ̀ọ́ sọ pé ó lọ́ àtìmẹ̀rí wọn náà ṣùgbọ́n fi náà sọ pé ọba àmọ̀jọ̀ tó dáa yìí.

pé torí pé dá àmà yàrá ìbùkà ẹ̀ lámàlà yàrá ìbùkà so obìnrin afọ ní oúnjẹ ìjọ so that anabi eh, sọ pé sọlọ àbí eh, nana aisha sọ pé sọlọ lọsọlọ kásọ pé yàrá ìbùkà báyà tẹ anabi tẹ anabi tẹ ẹdẹ síbẹ̀ kásọ pé anabi tẹ ẹdẹ síbẹ̀ pé yàrá ìbùkà báyà bàtà anabi sọ bẹ́ẹ̀ sọlọ lọsọlọ ọ̀rọ̀ ọ̀nà pẹ́ pé bísí ń bá nana aisha tẹ̀lé àbí èyíkéyìí obìnrin tí ọ̀run bá kàn tí bá ṣẹ̀dá lẹ́dà lọ́wọ́ yọrọ pẹpẹ anabi sọlọ sọlọ ẹ ń bá wọn ṣẹlẹ̀ bí abẹ aṣọ tí wọn san abẹ aṣọ ẹgbẹ aṣọ tí wọn san sóye wọn ti bẹ náà èèyàn lé èèyàn lé tẹ́lẹ̀ ewé àti bíbẹ torí pé ní anabi sọlọ sọlọ ó kápá rẹ bí aṣọ ó kápá àmà rẹ jẹ fún un lórí pẹ̀lú àwọn ọmọ anabi sọlọ sọlọ gẹ́gẹ́ bí nana ìṣẹ̀lẹ̀ pé sọlọ lọ sọlọ wà á yí kún amúlákulẹ amúlákulẹ ẹgbẹ yìí sóye mẹsàn-án bí sọlọ sọlọ ta lọ́ọ́ ní kápá ara rẹ. Por eso es ya dáná sí kọ̀ọ̀dá ní ìyàwó ìyàwó ṣe àṣọ ìyẹn pé kò sí ẹ tí ó lè kọ̀ọ̀dá ìjà lọ́dọ̀ ní ìṣọ̀kan náà sọ̀rọ̀ sọ̀rọ̀ bí ẹkẹ́ wọn jẹ́ ọ̀sẹ̀ ní. àtúntò ọ̀kan tí ọ̀rọ̀ mẹ́ta wọn nínú ọ̀sán pẹ̀lú pé àwọn kan náà bùkà ọ̀ṣọ̀fẹ̀yà àwọn rí pé ẹni tí ọba jẹ́ pé ṣé àwà rẹ̀ kéré adùn tí mẹ́ra rẹ̀ kéré tó yẹ tó sì mọ̀ pé tó ń bá báyàwó òun ṣe lábẹ́ nǹkan tó bá tán ọjà sọ ní o lọ́rọ́ ní o lábẹ́ asọ́rọ́ ní o lábẹ́ ọjọ́ bá sọ ní o lábẹ́ báyìí tó bá wọ̀ ní o pépé lílẹ̀ tí a dùn ẹ̀ lé kò ní jẹ́ kó lè ṣe é débi ojú ara sóyè ẹ̀ wọ́n ní wọ́n tọkọ ilé yìí abẹ́ nítorí pé a dùn pé ọlá adùn ẹ̀ lága sóyè adùn ẹ̀ lága ṣùgbọ́n ọlọ́run fún ní wàrà o ọlọ́run fún ní ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run bá lọ́gbà lọ́bẹ̀lá rẹ̀ ọlẹ́ sáà tó kú rẹ̀ níjà mi lámú rẹ̀ ni wọ́n tọ́ fún rẹ̀ nínà sọ yẹn tó ṣe táwọn ṣàfihàn sọ táwọn kan náà ṣàfihàn sọ sọ náà tí a bá ti rí bẹ́ẹ̀ tó bá di pé á ọ̀hún lè kóra ọ̀gbà mi lọ́pẹ́ wọ́n ráwọ̀ sí fún un sọ yẹn àbí adùn adùn aṣáwọn ah, àti bẹ́ẹ̀ làwọn lágbà sọ yẹn sọ yẹn bẹ́ẹ̀ kọ́mọ́ bọ̀ ọ̀dùn sí rẹ̀ lábẹ́ àgbẹ̀ tó sán pé so kọ́kọ́ máa tẹ̀lé lórí òkè ìgbàgbọ́ tó bá sán àpàṣẹ tó bá wọ àwọn ìpáì tó bá wà tó bá tó bá wọ so so ìgbà wọn ti bẹ̀rẹ̀ láti èyí tó ṣe jù náà ní àwọn pé kó jìnnà sí kí wọ́n jìnnà sí sáìdì kí wọ́n jìnnà sí ẹ̀ kọ́ máa tẹ̀lé ní báwọn gbọ́dọ̀ ní ṣe ìṣòro tó ń ṣe háìdọ̀ báwọn máa ṣe láti ṣe ní abẹ́ àti sábàsá àbí aṣọ sí ọba rú àbí fẹ́ẹ̀tì bá wọ̀ ẹ̀yẹ náà kó pẹ́rẹ́ tẹ̀wọ̀n pẹ́ẹ́rẹ́ ní sọ ọlọ́run bá wọn tó ní wọn. wọ́n ní sọ̀rọ̀ ìbáṣọ ní wàhálà ha èdè wàhálà ha ìdí sọ̀rọ̀ pé wàhálà ha ìdí wà jùmlà yìí jùmlà tún hàlìyà jùmlà tún hàlìyà ẹ̀mí sọ̀rọ̀ sí pé ìṣerú ṣe sí dábì máa ṣe lọ́kàn báyìí pẹ̀lú ìyẹn ni pé nígbà tó ń bá wọn ṣe sí ẹni tó ń ṣe àládà sóyè wa so wọ́n bá bà pé tóbi náà wá ṣe ẹ̀jẹ̀ àládà kò sí tí ọ̀tọ̀ fún ọkọ rẹ̀ pé kó ṣe pẹ̀lú ìrìn rẹ̀ ṣe lọ́ba wò ó lè gba láti sọ kọjá pé olóò tó bàbá àgbà ibi tó ti gba láti sọ wájú náà níbi tí wọ́n ti ń jáde ó lè jẹ́ pé yọ kọjú sí ó lè jẹ́ pé yọ kẹ́yìn sí ó lè jẹ́ pé lẹ́gbẹ̀ẹ́ ó lè jẹ́ pé lẹ́gbẹ̀ẹ́ ó lè jẹ́ pé lẹ́gbẹ̀ẹ́ sí òṣè òṣè tí ọ̀tọ̀ ọ̀bẹ kọ́tà jẹ́ pé ibi tí ọmọ ìgbà ìyàwó ẹ̀ lásìkò ó jẹ́ pé ibi tí wọ́n ti ń jáde ṣe sọ̀rọ̀ ìgbà náà ẹ̀jẹ̀ ńlá sòtì ẹ̀bẹ̀rẹ̀ lásìkò tí ẹ̀bẹ̀rẹ̀ ṣe ẹ̀jẹ̀ háìdọ̀ ẹ̀rọ nìkan ìnáà ní ọgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe wà so àtàkẹ́ ogunimọ̀ ogunimọ̀ ló kàn sọ̀rọ̀ eré ní ìpínlẹ̀ sọ pé ìdọ̀sẹ̀ náà kàn ní ṣe olùkọ́ ara pàápàá ní ìsá àti ìmọ̀ṣẹ́ ìwà níbi wọ́n sì wọ́n bẹ̀rẹ̀ lọ́pàá pé wọ́n bẹ̀rẹ̀ lọ́pàá pé kí ni ọ̀tọ̀ lọ́pọ̀ láti mọ kára ìwọ ìfà ṣẹlẹ̀ lága á lè mọ̀ṣẹ́ ìgbà tó bá lásìkò ìjọba lága á lè mọ̀ṣẹ́ tí wọ́n tọ́ bá sọ nínú bíi lára lára lọ́wọ́ rẹ̀ níbi àyè tí tí ó ṣe ìgbàládà á lè nà ṣe àbí níbi àbí nígbà tó bá wà bí tí wọ́n tẹ̀ ìgbàládà tó bá jáde sọ̀rọ̀ ọ̀nà mẹ́ta náà wọ́n máa tó àmàhẹ́dù wọ́n tún ní tuma ẹ̀sùn màkà ẹ̀sùn màkàmá yàrá lè tún yorùbá bẹ́ẹ̀ náà tún tuma àmọ́sọ̀rọ̀ àmì sọ̀rọ̀ àìsàn pé ọjọ́ mímọ́ kọfẹ́ sí àpẹẹrẹ náà ni wọ́n pé ọtọ́ kéèyàn ké èèyàn bọ́dọ̀ rẹ̀ ṣeré yàtọ̀ sí nígbà tí wọ́n ti jẹ̀dá dàdà ọ̀yà tó bá láṣepọ̀ lójú ara àti àfi tí wọ́n àfi ọ̀rọ̀ àfi tí mùsàtọ́ tó kálábà mọ́sálà yìí tó yàtọ̀ ní mọ́sálà yìí yàtọ̀ sí àgbéga àṣàmùnánì àṣàmùnánì tó àgbéga àṣàmùnánì ọ̀rọ̀ tó kọ̀ tó èèyàn láti mọ̀ sí àdúgbò yẹ̀wò rárá rárá gbọ́dọ̀ báyà wọ́n ṣe rárá lọ́dọ̀ ṣẹlẹ̀ rárá ẹ̀yìn pé wọ́n gbọ́dọ̀ kíìsì ẹ̀ wọ́n gbọ́dọ̀ bámọ́ra ọ̀dọ̀ ṣoṣo yìí so àìsàn pé àwọn onímọ̀ nìkan sọ pé irú ọ̀rọ̀ yìí wọ́n ṣe ṣìkáyà ẹ̀ wọ́n sọ pé nínú àbá ti sọ ṣùgbọ́n nínú pé kọ́lọ̀ yóò kí ọlọ́dọ̀ nínú àbá tàbí pé pé kò kò kò fẹsẹ̀ múlẹ̀ pé nínú àbá ti sọ àbí pé pé ó sọ̀rọ̀jà wáyé àmàkà so táwọn onímọ̀ nìkan sọ pé àbí dàtí sàmánì ló ló ṣe àbẹ̀wò náà sọ pé ọ̀rọ̀ ìyapẹnu ẹ̀ yìí kò lè bí ẹ̀kọ́ nípa àwọn onímọ̀ tó síwájú rẹ̀ wò sóye náà ní bọ́sẹ̀ jẹ́ ènìyàn bíi tó wà ní àdéhùn ìlànà ìmọ̀sọ ní ìta sọ síwájú náà ní wọ́n sọ náà alábàárà gbogbo náà. sọ yàrá pé ana ha ìlú náà yàrá pé ana ha ìlú wọn sọ pé ana ha ẹ̀dọ̀tàn torí pé ní gbogbo nǹkan tí ọba jẹ́ pé àfihàn òyìnbó ni lẹ́pẹ́ òbí nìkan ní í ṣe tọkùnrin yẹn bá ṣe kò ní nìkan bí táàtì torí táà táàlù lọ́tọ̀ yẹn ní tí wọ́n ti fi ń fún wá sùn òun náà ni pé tó bá jẹ́ pé ọkùnrin àti obìnrin wọn jọ ń ṣe nǹkan yẹn táà yẹn fún àwọn pé ǹdẹ́ni tó ṣe òun ẹni táà ti kàn yẹn wò obìnrin lọ́wọ́ tó bá jẹ́ pé obìnrin ń ṣe nǹkan yẹn tí ọkùnrin ọba ṣe òun náà nìkan bí táàtì náà ti sọ pé wọ́n ti sọ wà á ní ha èrè mọ́rọ́dẹ́rẹ́ wọn ò ní kó lẹ́yìn lọ́dọ̀ pé mọ̀rọ́dẹ́ àlọ́ bó ti ẹ̀ka wọ́n lè sọ bẹ́ẹ̀ fún àṣùdá ń kọ́mí tì ẹ̀jẹ̀lẹ̀ dán lóye kọ́lá tí wọ́n ti dá àtúnjọ́ ni wọ́n ti lè lóṣù wọ̀nyí wọ́n ti lè lóṣù pé obìnrin ẹ̀ ń ṣe nǹkan yẹn kì í dákọ̀ wá sóye dákọ̀ yẹn sóye ẹ bá lọ sọ pé ẹ yọ mọ̀tọ́rọ́ kó làbọ̀ dákẹ́ sáà lọ́ ọjọ́ tó máa rí ọgbẹ́ gbogbo tí ó sì ń fọmọ lọ́yàn ní àsìkò yẹn tí ó dàbí tó ń ṣèlú àwọn fún ọmọ lọ́yàn. ìyẹn pẹ̀lú ọ̀rẹ́ obìnrin tẹ́ pé في ذلك الوقت في ذلك الحال تلقي فتيها تلقي طفلها قدها تلقي بأن يسير سنومين سيبقى من أقل شيء في التاسم سيبقى من النصف ọmọ tí wàá sùn tọ́ba tí wàá tọ́ba yẹ pé ọkùnrin ẹ̀ka tí sọ̀rọ̀ nípa ọkùnrin ọbẹ̀rin kan bá ń daṣe pọ̀ nípa níta ni lọ́wọ́ àti daṣọ lórí ìtumọ̀ pé ń ṣe nǹkan yẹn kàn tán sí ń ṣe náà sọ́rí ń ṣe nǹkan yẹn lọ́wọ́ lọ́wọ́ láti kàn sọ̀rọ̀ lọ́wọ́ sí àlùkò pé tàbí tààsì láì ní pé pé ọjọ́ ọjọ́ ọ̀sẹ̀ láì ní àtọ́kùnrin bẹ́ẹ̀ ni obìnrin ti máa ó ti máa tó bí àìsàn torí pé ọkùnrin ti háìdà ọkùnrin ti háìdà ọ̀tá bí o tó máa sọ pé ọkùnrin náà mọ́ra bí òmùra láti àti pé wá tó mi bá mara ní háìdà wọn yẹ fún títà sí ó ti dẹ́dá tó wà fún ọmọ náà náà so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tó ara rẹ̀. عن ابن عباس رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم الذي يأتي رأسه وهي آخر قال يتصدق بالدينار أو بالدينار رواه الخمسة وصححه الحاكم رواه الخمسة رواه الخمسة رواه الخمسة وصححه الحاكم وابن الخطاب ورجع ورجع غير ما وقفه حدث hadith ibn abbas ọjọ́ náà ń dọ́wà wọ́n wá nípa tí wọ́n ṣe ẹ̀jẹ̀ aládà tí ìyàwó tọkọrẹ abá láṣepọ̀ lásìkò ní ṣe wọ́n lẹ́yìn tó bá ń ṣe bẹ́ẹ̀ o kí ni kàfá kí ló fi kàn án pé wọ́n ní àtọ́tọ́ dákùnrin dè náírà àwọn obìnrin sùn dè ẹnu kí kófì ní sùn dè náírà àkọ́fi dínà lórí fi dínà kan kó fi ṣe ìtàn àbí ìdajì dínà kan kó fi ṣe ìtàn sóyè wa. so bàtà àtọ́sọ àtọ́sọ àdìsí lálàáfíà ọ̀nà àdìmọ́ hakim fi ní bí mùsùlùmí kan ẹ̀ bẹ́ẹ̀ náà ní àdìmọ́ ṣùgbọ́n níbi sọ̀rọ̀ ẹ̀kọ́ wọn but àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹlòmíì wọ́n sọ pé àdìsí yìí lámìí ẹ̀sìn àrọ́fà àbí lámìí ẹ̀sìn àwọn fúlàní kò yẹ ṣe àti sanabi sọ kò lálàáfíà ìṣèpá sọ pé ànábi lọ sọ kò sọnà tó gbà wá tó tó tó tó gbà wá láti ẹ kó gbọnà tó gbà wá tí wọn fi ọkọ ànábi lọ sọ kò sí ètò lálàáfíà ṣe so torí pé wọn náà ìwà yàtọ̀ mẹ́rin ìwà yàtọ̀ ìwà yàtọ̀ àwọn àwọn ìwà mẹ́rin ìwà kejì àwọn ìwà mẹ́rin pé ànábi sọ lọ sọ̀rọ̀ wọn sọ pé yàtọ̀ sọdá pé dìínárì fi ìtòwárì dàbí wọn fi ìtòwárì kí ìdílé sùn nínú àṣì tọ́ba yẹ pé tọ́ba yà wọ̀ lásìkò yẹn ọba lásìkò gbà fi ẹ̀jẹ̀ aládàá ẹ̀sẹ̀ dé iná ni wọ́n tàn wọ́n ọba yóò ṣe táwọn tó ṣe yẹn pẹ̀lú dínà tó lè sára dínà lè gbàgbé ibi fún dínà tó lè sára tọ́ba yẹ pé gbà fi ẹ̀jẹ̀ ń parí lọ́nà àbúkàbọ̀ abẹ́ ọtí ẹ̀ àṣìkò aládàá sẹ́ẹ̀ parí nínú àlọ́ abẹ́yẹwò yóò ṣe sọdaka yóò ṣe sọdaka yóò ṣe bẹ́ẹ̀ tán ìwé àkẹta òun ìwé yóò san lóṣù dinar dinar lóṣù android dinar lóṣù iná lóṣù sọdaka yẹn fún ìtàn lóṣù tó bá ń gbé ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹsẹ dé ẹgbẹ ẹsẹ dé tó yẹ. yóò fi mẹ́sàn-án dinar dídájú dinar yóò lè ṣe ìtàn yóò lè sara yóò ṣe tàn nígbà tí ẹgbẹ́ ayélujára bá parí so yẹ ẹgbẹ́ ayélujára ọba ti pé ó ti parí ṣùgbọ́n kò tí ì wẹ̀ ìyàtọ̀ sí mi láàrin ìlú wà níwájú mi ilé yàtọ̀ sọ ẹgbẹ́ mi láàrin ọ̀rọ̀ yàtọ̀ yàtọ̀ àwọn abẹ́ mi ó ti parí bí ṣùgbọ́n kò tí ì wẹ̀ ọba abẹ́yẹ̀ ọ̀la ti tọ̀ kí wọ́n fi ṣe tàn ní ẹ̀sùn mi náà ìdájí dé náà eléyìí ni eh, àwọn ẹlòmíràn àwọn ẹlòmíràn ní sọpọ lálàáfíà nínú àwọn nínú àwọn ìwáyà mẹ́rin so iná ni alimami hakim muhammed tó sọ ha pẹ̀lú àwọn ọmọ tó gbà wá ní ìtàn òwò sọ yìí àti iná alimami ìgbà ṣùgbọ́n tó ti di àwọn onímọ̀ ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ àti àwọn onímọ̀ tó pé àdìsí ilẹ̀ lójú ìwáyà tó gbà wọ́n lọ lẹ̀ wọ́n ní torí pé ní àwọn ìwáyà mẹ́rin madaruha ala abukari ala abukari mbọlọ ọmọya ó jẹ lórí abukari mama ọmọya ní pé ọwọ àbísà ní gbogbo àwọn turupu yẹn lọ sóye so wọn ni wà abukari wà abukari mbọlọ ọmọya mọjúmọ́ni ala àtàkì ìṣúná àwọn onímọ̀ tí a máa ń gba hadith ẹgbẹ́ wọn kọ́ pé mọ̀sókò hadith ni pé ẹ̀ńtọ́rẹ́ kọ́ bá gba hadith wa à ń gbójú ìyá kíláṣì. àpà tó bá gbàgbà sí so ẹsùn pé ẹsẹ̀ ń pè ní mọ̀tò àdéhùn àti sọ́dọ̀ àmẹ́rìkà àti sọ́tò àti ìṣẹ́dọ̀ pẹ̀lú ti àdínáṣù sọ́nà àti àmì ọ̀pọ̀lọpọ̀ ọ̀la ọ̀sán ìgbé mọ̀tòkè ọ̀sán ìgbé mọ̀tòkè ráàrẹ̀ ọ̀sán أقام بين الصبي أقام بين الصبي وهذا الصبي àwọn sábẹ́lẹ̀ mú tó fi sábà tó sí ráwé ní kí wọ́n dá àwọn ọgbẹ̀ jáde àwọn àwọn òfin àwọn àwọn òfin àwọn òfin ìlú kàtà àwọn kàtà àwọn òfin àwọn wà ní kàtà. ẹn tí a fẹ́ máa tó fún mi ẹn tó bá jẹ́ pé ó máa ń sọ́sẹ́tì wá kẹ́lẹ́ pé kí máa ń pa wá níbi ọ̀rọ̀ àmẹ́bí يعني يشرح محمود المرء حمل الوجود يتذكر هذه الرواية تشرح موقع àbí kìí tiẹ̀ ṣe pé wọ́n kẹ́ni tó ń parọ́ ọ̀rọ̀ náà ni wọ́n tún kẹ́ni pé kí máa ń parọ́ ọ̀rọ̀ ara rẹ̀ àti ọ̀rọ̀ mi wọn ò ní gba tó bá dọ̀rọ̀ ọ̀rọ̀ náà ṣe sọ wọn máa pàtó bá dọ̀rọ̀ ọ̀rọ̀ náà wọn pàtó nítorí pé ẹni ń parọ́ pé kàn ní àbí ń pe ọ̀rọ̀ rẹ̀ nípa mi ó sún ọkọ̀ sí kíni tọ́pàá lọ ànábi sọ́tọ̀ lọ́wọ́ sọ lọ́jọ́ kalẹ̀ márùn bùkọ́rí ìrọ̀lẹ́ ọ̀lọ́ ìgbà tí wọ́n lọ gba hadith láti ọ̀dọ̀ wọn lọ ìlú wọn lọ sí ìlú kan tó lọ gba hadith ànábi sọ́tọ̀ sọ́tọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sọ́tọ̀ tí wọ́n á rí pé ẹnì yẹn wọ́n fẹ́ dandan mú dábà ẹran tí wọ́n bẹ sọ sórí ọ̀dọ̀ tó lọ mẹ́ràn mẹ́ràn mẹ́ràn kan wọ́n wá àtẹ̀kọ́ nígbà tí àwọn abẹ́bí agbọ́tí ẹran ń jẹun wọn àti ìgbà pé báyìí wọn ti máa lọ́dọ̀ wá sí ọ̀pọ̀lọpọ̀ wọn sí ẹ̀ka àbọ̀ ṣe àpẹtẹ ẹran rọ̀ pé bóyá ọjọ́ wọn bí àbí yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ sí báyìí ní àti wàá kan bẹ́ẹ̀ ni ìmọ̀ nǹkan ló pé ẹnì ń ṣe wọn bùrẹ́ ọ̀ṣẹ̀ pọ̀ dànù ẹni tí ẹ̀ ọ́n náà kọ́ ṣàmùwà tàṣàlónà wọn ẹ̀yìn náà wọn ẹ̀yìn náà wọn kọ́ foríjì wọn ní kọ́ tẹ̀wọ́n ẹ̀rọ tí a bá ti kó sí tí a bá kó sí kọ́ra òkèrè ní kí a máa bá kó pẹ̀lú tí a bá kó sí nǹkan tí ọ̀dà kọ́ra bó kéré kọ́ra bá ní ká kankan kékeré kí wọ́n gbájú ọ́tò lọ́dọ̀ yẹn kí wọ́n máa tẹ̀lé sí tóbi bẹ́ẹ̀ lọ àti pé kọ́ra máa dùn sí yẹn wọn kọ́ foríjì wọn kọ́ṣẹ́ lọ. náà wọ́n sì tàṣọ àkó sàkóṣe lọ. àwọn afọ́nù fún ọ̀gbìn ìrẹ̀lẹ̀ àfáà àwọn àbí wọn kẹsì ti pé ìwà kókè ń bẹ lọ́wọ́ ẹ ọlọmọṣọ abẹ ìjọba a a pé ọlọmọṣọ abẹ wọn kẹsì ti tètè ní ọlọmọṣọ abẹ àbí ń ṣe tí ọ̀dà ń dàgbé àbí oríkèéjì ìwà kókè sà sóyè so irú ẹni ọ̀hún ọ̀túnkù hadith ọ̀hún sóyè tó bá bá àwọn ọmọ pàdé àwọn gáfúlà àbí wọn kẹsì pé gbọ́dọ̀ fara ń bẹ àti ẹnlọ kọsọ ń bẹ gbọ́dọ̀ fara bí ọba ya ti kò kò ní ya kọlọ ọbí tají gbọ́dọ̀ fara bí ọba ẹnjẹ wọn kọsọ ẹnjẹ ọba ní tají so ẹni sì ní kò kò ní fura mà tó ẹ kó fura mà ọlọ kọsọ ń bẹ so báwo wà lọrọ ẹni sọ lọsọ àti ẹgbẹ́ wọn mọ ìdájọ́ bẹ so àwọn hami kàtó àbí tó ẹgbẹ́ mẹsẹkẹ láti pọ̀jù ẹ má dán òtọ ẹgbẹ́ wọn pé ibi tí ní sinmi sẹkọ náà ní sinmi sẹkọ ẹ má dán òtọ fún àwọn àgbà àbí tó ẹgbẹ́ mẹsẹkẹ yóò pọ̀ náà àlọ́sọ̀tún sí wẹ́lẹ́ ìlú wọ́n sì máa pẹ́ ọkọ̀ ọkọ̀ ọ̀gá àti ìsọ̀nà kan wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àdékò sí ilé kẹ̀lé wẹ́lẹ́ ìlú àdékò sọ̀rọ̀ náà kọ̀sọ̀ ọ̀dọ̀ náà so wọn ní abdulkarim ní wọn yà lọ sí ọmọ ìdúrà lọlá àwọn tọrọ fún àbá tẹ kìkì ẹni bákan náà àwọn àwọn rìwáyà tó wáyé ló jẹ ọ̀rẹ́ ńlá fi ìkọlọ wọn sọ pé obìnrin àwọn tọ́lé báyìí asọ̀tún tó jẹ́ mọ̀tọ́gbà náà fún wa àti mọ̀tọ́lẹ́ àti sọ́dọ̀ ajá àkàlù mọ̀tọ́lá àbẹ́ àti sọ́dọ̀ ńlá náà fún mi ìgbésí àtàkùn àwọn ẹ̀dọ́ta àwọn nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ síwájú. kí àlejò wa lórí ojúkọ̀nà tó wọ̀ kọjá pé ó bẹ̀ lọ́sílẹ̀ kò sí kó sì takora wọn tó tí ò sí àná sí alẹ́ fi sọ pé pàtẹ́ àwọn ìgbà lọ sóye sọ́dọ̀ látara bẹ́ẹ̀ àdéhùn yẹn lọ́la fẹ́. ìyẹn lọ́wọ́ fà á tí àwọn ọmọ àti ìṣẹ̀yà kan níbi mọ̀fáàlù aláṣẹ níbi tí àdéhùn yẹn kó tó níbi àdéhùn wọn. àwọn kan rí pé àdéhùn yìí kò lọ́la fẹ́ gbàdá ṣe lóyún látara bẹ́ẹ̀ wọ́n ní ìgbà tó bá ti báyàwó ẹ̀ láṣepọ̀ nígbà tó bá ti fẹ́ ìjà ládàá lọ́wọ́ ọ̀hún kò sí kíkà tí ó ṣe ìdájọ pé wọ́n tọrọ àforíjì lọ wọ́n tọrọ àforíjì kò sí tó kọ́wọ́ aláwọ̀ aláwọ̀ àforíjì tó yọ torí pé ó ṣe àrọ́mù ọlọ́run wàlá àtọ̀kọ̀ ọ̀rọ̀ ṣàtọ̀ ìdọ̀rọ̀ ẹ̀dọ̀kọ̀ ṣàtọ̀ ẹ má bàa wọn lásìkò ọ̀hún ti tẹ́jọ́ wọn ti dá tó ti wẹ̀ àtọ̀ lájọ pé tẹ́jọ́ bá dá tí ọkùnrin bá súnmọ́ ìyàwó ẹ̀ lẹ́yìn bàtà jẹ aládàá rẹ̀ dá abẹ́jẹ ní pátá tó dúró so tí o ti wẹ̀ kí ni ìdájọ́ asọ́nà tó lọ ṣùgbọ́n ẹni yìí tiẹ̀ báyọ̀ alásìkò alálọ́ kámábà alásìkò kámábà alásìkò ọ̀rọ̀ tó fi lẹ́jọ́ òdìdá tí a gbé náyò ọlọ́run kámábà kọ́kọ́ fún wa ni wà náyò àgbọ̀jọ́ bá ti sílẹ̀ kọ̀rọ̀ ẹ̀ yàtọ̀ lé àtàkùn على أصح الأقوال والمسلمين ọjọ́ gbàtọ́nà bá ní ká má ṣe nǹkan sọ̀rọ̀ lọ àṣìláàmù tààrà àti ànábì ẹ̀sùn àgbàmà bí ànábì ẹ̀sùn ká má ṣe nǹkan. tí pẹ̀lú sílà yìí lánàáhíà tí àbá sọ pé àbá rí ẹ̀rí kan kí pé kíkọ́ tá a méjì kọ́ yìí tọ́lọ̀ yìí sọ̀rọ̀ sọ̀rọ̀ kìí sì ti wọ ìwọ náà já sí pé ẹgbẹ́dọ̀ dé ẹ̀dùn ẹgbẹ́dọ̀ dé ẹ̀dùn pé ìwọ ló ń mú mẹ́. so lọ́wọ́ jẹ́ pé ẹni tó bá ti ẹ̀rù kọ́ bá ń sẹ́kọ̀ọ́ àwọn wá nínú ọ̀tọ̀ gbogbo wọn kàlùkọ pé haram ló ṣe gbogbo wọn kàlùkọ pé haram ló ṣe ṣùgbọ́n bí ó ṣe kàlà bí ó ṣe kàlà wọn ní kò ní ṣe kàlà ní ìgbà pé ó ní ọ̀rọ̀ náà wọn láti rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ nǹkan tó wá ṣe kàtí ọ̀dà tó bá ṣe tó bá ṣe láwọn ọ̀nà kọ́sọ̀ ọ̀gbẹ̀ ṣe nígbà pé ó ti kọ́ ṣe kó yẹ so ìgbà wọn ṣe wọn ṣe wọn so wọn tọ́ wọn wà lọ́wọ́ láwọn ọ̀dọ́ فقلت استغفروا ربكم ثم توبوا اليه ان صدقوا اولا على امر náà tó ẹsùn pálọ́sọ̀rọ̀ rẹ̀ ṣe ẹ̀ tó ní ara yà rẹ̀ lẹ́yìn lọ. ìbáṣe ọ̀sẹ̀ náà kàkà náà lọ́sẹ̀ náà kàkà. حديث يقول حديث ولا لا قلنا قلنا لا لا لا لا مداوى مداوى الروايات على عبد الكريم والمؤمنين وهو مجمع بقنا وعلة الاضطراب سي إلا من الزمان سيوة أي نفس الكيس إلا من ذلك لا نبي حديث أبي علة تعلقت به بالسند والعلة الأخرى تعلقت به المد فإذا تلقى المد هنا الاضطراب حكم على المتن والسند أيضا وعلة به بأن عبد الكريم مطلوب أي بأن فيه عبد الكريم وهو موضوع عبد الكريم tó yẹ náà àwọn tí wọn ọ̀rọ̀ yìí àwọn tó sọ bọ́ọ̀lù náà wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn nínú wọn ní àwọn àwọn ẹ̀yọ́ mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta àwọn ẹ̀yọ́ mẹ́ta àdéhùn àwọn ọmọ àyẹ̀fà àdéhùn àwọn àlè àdéhùn ṣàjẹ́ pẹ̀lú àwọn ọmọ ìgbà kọ́lù nínú wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn. ọ̀rọ̀ kejì ó ti gbé ó tọ́ àsọ̀rí pé lọ́tọ̀ ọ̀dà ló sì pa ọ̀rẹ́ tó sì kàfàrà tó kàrà torí ká lẹ́nu sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ yàtọ̀ ká dákòrò bì náà ní àwọn òbí sì bì náà sọ yẹ wa kọ́ kàrà pẹ̀lú dìnnárì kan àbí ìdajì dìnnárì kan. àní ń dẹ́gbẹ́ yàtọ̀ sọ̀rọ̀ dákòrò bì náà lọ́dọ̀ sí kẹ́sì kábàr àwọn wà ní wà kábàr mùsùlùmá àlùmọ́rọ́ bìbí àti ìṣá عشرة لا تجزع لربع في ثم يكون أنا بيبقى طيب ناس فين يا تصدق ده بخطوة كل كل كان كل كان كل في دينا كان سارا بيدا دينا جايب لك تقوي والوالدات يرضعن يرضعن يرضعن أولادهن يرضعن أولادهن حوالين حوالين من حوالين تقول يرضعن أمر بمعنى خبر خبر بمعنى خبر والمشاء kábàrù ọba wà kábàfúrá àṣẹ ní wọn tẹlẹ ojú rẹ sóye ayé anabi kúta aláǹfààní pé ká máa ká máa tọ́ máa pàdé ṣùgbọ́n àárí ẹ̀rí pé ìtọ́ máa sọ méjì òkè sílẹ̀ jọ ẹ̀rí ọ̀nà àná ni mọ́ni aráda yẹn ti máa lọ́wọ́ ẹ̀yẹ tó adé kọ́jú ọ̀mọdé ògógó sóye wọ́n bẹ pé ọ̀dọ́ tó tó tó tó tó tó tó tó tó ṣe àpẹẹrẹ tó bá ti jẹ́ pé àṣẹ tó bá jẹ́ ọ̀rọ̀ yẹn wọ́n yẹ sọ pé jẹ́ àbá fẹ́ gbàdá sọ pé jẹ́ àbá fẹ́ tó àti pé àṣẹ tó wá pé yorùbá iná tó pé àṣẹ wọn gbàdá lọ́sọ̀ bẹ́ẹ̀ wọ́n ti wọ́n ti àtìlẹ́yìn tó gbé tó gbé lọ pé kì í sọ àyè so yìí wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àdéhùn yìí pé ẹ̀tọ́sẹ́ dàpọ̀ lè mọ ẹ̀yẹ àṣẹ ni bìbìbì àtọ́sẹ́ dàpọ̀ kó kó ṣe sọdọkà àlùdínà lè sùnà sọdọ láti kàfàrà àwọn sì rí pé àdéhùn yìí àwọn tọ́jú àwọn ọtí kún àwọn ìdókòó lágbà nínú àlùkò jẹ́ pé arínà òní máa ṣe àṣàṣe wà alálàáfíà bẹ́ẹ̀ bí alimá tó pàtó àdì sí àfàrí alimá tó pàtó àdì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní alimá alhaki sọ yẹ sọ ha àlọ́ alimá. الحاكم والإمام بن الصيف قال الإمام بن أكرعين رحمه الله أوصى به إذن الخطاب تقول عن الخلال العافية أولي بين المدينة أولي تقول يقول الله من مجرى تقول عن الإمام الإمام الإمام صيف so ìyẹn ni pé arínà ọ̀nà ẹ̀ máa hadith náà sọ pé hadith ìlàlàjà. إنه أنا الإمام الحاكم والإمام القتال والإمام الأقرعي رحمه الله سي سو كما هو سوى في الإمام النووي الإمام النووي الإمام النووي ما تقال الإمام النووي ما تقال الإمام النووي أنا النووي ما ما قال بقي حديث يولا لا يعني سمعت بقي كان في الإمام النووي kò rí bẹ́ẹ̀ lọ àbí torí pé anúra àwọn ẹ̀ma tí wọ́n lọ ń gba àdéhùn àti ọ̀la bàtẹ́ ẹ̀ nítorí kò sí pàtàkì láàárín aládàbà àwọn ẹ̀ma pé àdéhùn ìlẹ̀ tó di yé wa nítorí pàtàkì alimami náà wà lọ́wọ́ wọn tẹ̀lé alimami sọ̀rọ̀ alimami sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣúwájú wọn nígbà tó yẹ pé wọn náà wà tẹ̀lé wọn lórí ẹ̀ nígbà tí yóò wọn pé àwọn ẹ̀rí lọ́jẹ́ fáwọn tí wọ́n sọ pé kí ọ̀rọ̀ kan ẹ̀tọ́wáṣẹ́lẹ̀ kó tán àjọṣe pẹ̀lú dínà kan bí mẹ́sùn dínà sóyè so ìbámu nípa pé àti wọ́n fẹ̀sùn bá dàbọ̀ ní wọn àná wọn àwọn ọmọ àbí. ẹnu àti sọ̀rọ̀ àti máa ń gbà wọn lọ tí wọ́n bá ti gbé òótọ́ ọ̀rẹ́sì náà bá متوشيات ويسر الإمام أبي بها أنا أبي الإمام أحمد محمود سيأتوني مأمينا ẹtọ́ tẹ̀wọ̀n ọ̀rẹ́ ló ń dàgbà wọlé pé tẹ̀wọ̀n bá ṣe kàfà kò sí kàtó tó tó bá jù mẹ́kà torí pé hadith yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àdéhùn ọ̀dọ́gbọ̀n ní bá tẹ̀lé nínú àwọn àti ìwé ìdájọ́ ìwé wọn tó sọ pé lálàáfíà díẹ̀ ẹ̀sìn pé yẹ́bi alimam. alimami sàkọ́bí sẹ́bi bẹ́ẹ̀ náà alimami náà ayé náà bá lọ́sùn lọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ níma tí wọ́n sọ pé adé fìyí lẹ̀ ní tó fà wọ́n náà pé àti wọ́n sọ pé ẹni tó bá báyà wọ́n dáṣẹ́ tó máa bá ń sẹ̀dẹ̀ ládà yẹ́nì kò sí nǹkan tó ṣe ìtàn kókó pàtó tó bá lọ wọ́n kọ́ wá fún ìtọ́sọ́lọ́ lọ́wọ́ báyìí wọ́n ti torí pé ní adé fìyí ọ̀ so wọ́n ṣe àyè láwọn sọ pé adé fìyí lẹ̀ pẹ̀lú ìtọ́lọ́ sọyẹ wà látò ọ̀bàrà àtọ̀ rẹ̀mà wà á dàm sọ́kùlù wà á dàm sọ́kùlù ìhàlù ṣe wà á dàm sọ́kùlù ìhàlù ṣe pé tó ti jẹ́ ọ̀nà ọ̀sìn tó wà nù kàwá ti kí àti pé ẹ̀yà gbọ́dọ̀ sọ pé kàkà tó láti lórí mẹ́rin kan àti pẹ̀lú ẹ̀ ẹ̀rí yóò ti ṣe kòsì wà tájẹ́ kòsì kòsì fẹsẹ̀ múlẹ̀ lẹ́fẹ̀ẹ́ tẹ̀ sọ nítorí pé tó bá fẹ́ ẹni tó bá ṣe kí ẹni tó bá bá yà wọ́n yóò kà tó bá yọ wọn lábàlá lọ́wọ́ náà ẹran kọ̀wá ní wọn kọ̀wá ní sọ̀tẹ́ yàrá ní wọn bọ̀dá tó gbé mọ́ ẹ̀ àgbẹ̀mọ̀ tó yàrá ẹ̀ alákùbọ̀dá tó gbé mọ́ nínú àwọn ọ̀sẹ̀ ní wọn láti kiri àti tó yọ àtà tó ṣe àbíṣe والأصل بينه حق صلاة أتمة والأصل بما حصلت أئمة براءة من قيامة والأصل في محصلات الأئمة براءة ضرب المسيا الرحيم باب صلاة بحية سبيل هذا مقال الخيام إنه تعالى تقرر أن تقول هذا هو في عميمة مقال الخيام هو البيت هو البيت لا تتفيد هو البيت wọn sọ pé katolá tó fún ẹgbẹ́ kan títí tí a ti rí ẹ̀rí tí ó sọ pé katolá tó fún ṣe tó máa lọ wọn ní àìrí ìdá ìdáwà sí òun ẹni tó ṣe bí ẹni tó ṣe kàwá ìlú tó ṣe lọ yóò tún bá mi ìná ká ló pé yóò tẹ kánà kan àbí kòtò kánà so aláàtì orí ẹ̀ rí fún so bẹ́ẹ̀ tó wáyé fún ọ̀sẹ̀ mẹ́rin ló pé láti pé kẹ̀kẹ́ tó bá tó so àti nípa bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n máa ń tọ́ka pé ẹni tó ẹjọ́ lè ṣètò náà ọ̀rọ̀ alhassan àti saheed alhassan basiri ẹni tó ṣe sọ̀rọ̀ yóò ṣètò náà ṣùgbọ́n ẹjọ́ lè ṣètò náà pé yóò bá kó lọ́rọ̀ ẹ̀rọ rẹ̀ wọ́n ní gẹ́gẹ́ tó tó bá yàrá láti kọ́ ní ọ̀dọ́ sọ̀rọ̀ yìí àwọn tó náà àgbà àgbà mímọ́ náà ti bá tẹ̀lé ìṣòro ṣùgbọ́n ọ̀rọ̀ yìí lẹ̀ torí pé ó yàtọ̀ sí ẹ̀ńtọ́ abáyọ̀ láti kọ́ ní ọ̀dọ́ á tó sọ̀tọ̀ wọn báyàwó ẹ̀ báyàwó láti mọ̀ nígbà tí yàwó ẹ̀ bá ṣẹ̀dá dáadáa torí pé ẹ̀rí ẹ̀rí tó wá fún ẹ̀tọ́ bá báyàwó láti mọ̀ wọn mọ̀ tán pé ìjọ orí kan tó kọ́ bọ́kọ̀ lọ́rọ̀ lọ tí ọ̀bá rí àbí tí ọ̀bá lágbà ní òdì pé yóò lọ síbi àwọn ẹsẹ̀ tí lágbà àgọ́ta tí ọ̀bá lágbà ẹ̀rẹ́ so ìgbẹ́lẹ̀ ìrírí ọ̀rọ̀ bẹ̀ ẹ̀rí tó wá sábà tẹ̀sẹ̀ pé àwọn mímọ́ lọ lórí fáwọn mímọ́ lọ wọn jẹ́ náà wọn máa hàbẹ́ wọn sọ fọlá làbẹ́ ẹ̀rí pé ìdánilẹ́sìn náà dínà ìdánilẹ́sìn náà so lórí pé ọ̀rọ̀ yìí lẹ́nu wọn náà bàbá tó nínú so èyí tó gbẹdẹ tó wà nù tó wà nù ẹgbẹ́ sí i. náà ǹjẹ́ awúrọ̀ ọ̀rọ̀ ẹ̀tọ́ sẹ́tì dákọ̀ọ́ sẹ́tì ṣàfẹ́ ti èméjì ní pé rọ́ọ̀mì ẹ̀gbọ́n tó hàdí ìwà náà bá sọ̀gá náà ṣe ń ṣe èméjì ní àbí àwọn ọ̀dọ́ ìdàkìr àwọn onímọ̀ kan tó tọ́jú tó dájú tó tọ́jú tó tọ́jú ìdàkìr bí ìdàkìr ti pé wọ́n ti fún àjọ àti pé sọyé ẹnu kọ́ ẹgbẹ́ bí náà ìgbésùn náà láti náà ṣùgbọ́n ṣùgbọ́n náà ní ìbálàjọ lọ́jà ìgbòkè àwọn kásìlú pé ara nítorí pé lè tàbí rẹ pé nípa àwọn àti àbáṣe torí pé kankan náà lè wá ṣe ṣùgbọ́n ọ̀nà tí a lè ṣe yàtọ̀ bóyá nítorí báyà ọ̀dà tó lẹ́nu tó wà náà lè wá tó sí ọdún pé náà lè wá tó bẹ̀ ẹ̀ tó báyà ọ̀dà tó wọ́n wò pé nínú pé ọ̀rọ̀ ẹ̀ṣin tó jẹ̀ lọ́dà ọ̀nà olùgbà alákòókò ìṣètò ìyàwó ìyàwó àti ìyàwó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àjẹ̀ládà ọ̀nà mẹ́ta ń sọ ẹni báwọn pé ìyàwó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àjẹ̀ládà ẹni báwọn lọ́ọ́ fi dínà kan ṣètàn torí pé ní kí ló ṣẹlẹ̀ ní sòrò ẹsẹ̀ rẹ̀ alájà rẹ̀ ṣe ìrìnàjà sọ pé kí ló bẹ̀rẹ̀ alájà rẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ alájà rẹ̀ wọ́n lè ní sòrò bẹ́ẹ̀ lọ ló bẹ̀rẹ̀ alájà rẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ìyàwó ẹ̀ fẹ́ parí àwọn ní ọ̀sán tó dìnnà torí pé nígbà yá ọjọ́ ti kù díẹ̀ ara rẹ̀ ló gbé ẹjọ́ tó ti náà fún mi tó bá yàwó lásìkò nígbà tí yàwó ti tẹ̀lé lága lọ́wọ́ ẹjọ́ tó ti sùn náà ọ̀rọ̀ tí ó bá yàwó lásìkò nígbà tí yàwó ẹ̀ ti parí òyìn alága sùn náà kò tí ò wẹ̀ ìjàmbá ọ̀rọ̀ kẹ́ so ẹ so ẹ àkànṣe àwọn ẹgbẹ́ irú ní ọ̀rọ̀ àtọ́ wa ọ̀rọ̀ àkẹta àbí ọ̀rọ̀ àtọ́ wa ti ń gbà pẹ́lẹ́ lápòjú rẹ̀ ẹ̀jẹ̀ tó kọ́ wá ẹ̀jẹ̀ ń pa ni àwọn àbọ̀yá ẹ̀jẹ̀ ń ti yẹ ló ẹni tó sàkí náà lọ́sẹ̀dẹ̀ ṣe tí ẹ̀jẹ̀ ń fún ọtí ń wá náà kọjọ rẹ̀ ní rẹ̀d náà tó ti yẹ ló gbẹ̀yìn ẹ̀jẹ̀ ni kò lè ṣe sùúrù ní bẹ́ẹ̀ lórí àdúgbò wa kó sọ̀rọ̀ ẹ̀fọ́ báyọ̀ sọ̀tún àti kọjá àwọn ọ̀sán ní fi ìdá àdúgbò náà ló fi ṣe ìtara tó ṣe. so àwọn mẹ́sàn-án pé wọ́n wọ ẹni wọ́n wọ ẹni tí ẹgbẹ́ ìwọ̀n náà ṣe pẹ̀lú ǹjẹ́ ọwọ́ alẹ́ pẹ̀lú ìyàwó ẹ̀ ló ṣe tọ́wọ́ ẹ̀kọ́ bá wọn alẹ́ pẹ̀lú ìyàwó ẹ̀ tọ́wọ́ bá yàwó náà ṣe pẹ̀lú ìyàwó ìyàwó ìyàwó alájà ní ọmọdé parí dínà lọ́kàn ọdún jẹ́ ọ̀tún ẹ̀rọ ṣe kàn ó lè sàrà fún kàn tó ṣe ṣùgbọ́n tó bá pẹ́ tó tráwọ̀ tí ó ti rò pé tí wọn pé wọn bá yàwó ní ẹni sàlàgà àbọ̀ sọ pé yàwó wọn ti mara lọ́kàn bá sọ pé ó wá ara ẹ̀ ti jẹ kan tó ọba lè lọ́sọ̀ lọ́ba yàwó láti wọn lè bá àwọn ọ̀rọ̀ náà ṣe náà fi nítorí náà ṣe ẹ̀ kẹlẹ́ àdínkù wọ́n lè ṣe sàrà fọkànlá tó ṣe sóye wàá yà màkà ń dáa jù tí wọn bá lágbára kó ṣe tán ọlọ́sì dada kó kó ṣe fi mẹ́sìlì náà kó ṣe tán náà ló dájú sórí ọ tí ọ̀bọ̀lá gba wáyé pé mẹ́sìlì náà dínàbì náà dínàbì kan náà wọ́n bá ṣe tán kó ṣe tó bá dùn ẹ̀ sórí wọ́n àwọn ọ̀dọ́mí tó ṣe sí ẹni tó báyà wẹ̀ lásìkò fẹ́ pé ọwọ́ ẹ̀ bá kún mẹ́sìlì náà dínàbì kan náà ló ṣe tán tó ṣe ìmọ̀tọ́ wọlé bá kún kọ́ sóye mẹ́sìlì náà wá sóye ṣáì ọlọ́run bàlọ́ tó nínú gẹ́gẹ́ bá ṣe pé tọ́lá máa tó lágbára tó dàbí ìgbàgbọ́ sí a kó ṣe ìtàn mẹ́sìn pẹ̀lú dínà kan kó ṣe tàn ìtẹ́sí ìṣẹ́ dínà kan tí àbálá tó dàbí sí dínà kan tí àbálá sì tàn bọ́lá tó bá ṣèkìfà tó bá tó bá tó bá tó bá tó bá ṣèkìfà tó bá tó bá tó bá tó ṣe kó ṣe tàn lọ́dà wọ́n ti bẹ̀rẹ̀ kó lóṣèlú àbálá wọn tó ní wọn ṣe náà kó ṣe jẹ́ nígbà pé á dára daga buga bakin bashin dare asuwa lama kuma da wadanda su yi gobiyan da ya lafiya shi lafiya ma su yi kafan so but dina an ti da zikin da zai to je so da kan to zai to je da zai to da su yi da ya yi ba da ya zo na mai kan su so ya ci na je lọ́sẹ̀gbọ́ pé àwọn ọwọ́ ẹ̀yìn dínà bọ̀ láàmú sọ dínà rọ̀ṣílẹ̀ ìgbẹ́ láàmú kọ́ọ̀dù bẹ́ẹ̀ lọ́jọ́ pé dọ́là bẹ́ẹ̀ ká ìpìlẹ̀ ìwọ́dù bẹ́ẹ̀ náà náírà ká ìpìlẹ̀ ìwọ́dù. sọ́dà ọmọ tó wá jẹ́ lọ jẹ́ sọ lẹ́nu ní ìlú gbọ́dọ̀ sí ẹ̀fẹ́ lọ pàtàkì sọ́dà ìka bí ìpìlẹ̀ mẹ́ta mọ́ wọn jẹ́ èyí tí ó ga jù èyí tí ó lọ lẹ́nu èyí tó sì wà láàrin sọ́dà ẹ̀rí pé báyìí lọ́rọ̀ sọ́ọ́tù lọ́kọ̀ ṣe wà lọ́wọ́ jẹ́ pé mùsàbù zaka ọdún wọn rẹ̀ ẹ̀ńtí láti ní sábà wọ́n lè yàtọ̀ láti ọ̀dọ̀ àkọsí kan bóyá táwọn gbélé táwọn gbélé pé kí n bá fẹ́ẹ́sì bó ti kó wọn àbẹ́ tó wà láàrin àbẹ́ tó tó ga jù ní sóyè àti wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tó ń sọ ẹ̀sìn sábà ń bẹ̀rẹ̀ pé kí n tó wọn ní sùn ní Yorùbá sẹ́mi ń ṣẹ̀yà kọ̀tún kí n kò seven hundred thousand seven hundred fifty thousand so nine seven hundred fifty thousand for for example saturday so kò tó eight hundred thousand fún o o lórí seven nine ti ṣẹlẹ̀ àpapọ̀ mẹ́ta wọn ni ìgbàsílẹ̀ tó fẹ́ lọ́wọ́ àwọn ọmọ náà ṣe sábà fẹ́ fẹ́ lọ́wọ́ àwọn jàmíyà ní six eight twenty one so so ẹni tí ẹ bá ní ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ní ilé àwọn ní iye tí ọdún yìí tó lórí tí ó sì lè gbèsè tí ó di so láti lè fún ẹni bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú fọ́tù sí ẹ̀kùnrin tí ọjẹ́ ni àti máa rọ́bọ̀ rọ́bọ̀ sọ̀dá àrọ́bọ̀ dìnnà tó jẹ́ ọ̀dà pálí sọ̀dá pálí àwọn màlìkíyà àwọn so lábọ̀ ìgbà tó sì sọ̀rọ̀ àyè tìlú ìyẹn àná ìdàkálọ́wọ́ àwọn táwọn táwọn olùdábà náà ló ń ṣe so ìgbàlẹ́ bẹ̀rẹ̀ fún ọdún bí àwọn ọdún seventeen thousand pound àbí seventeen thousand náà ní àwọn ọdún àbí bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà ṣé seventeen thousand pound ẹjẹ́ àdáwọn àbáwẹ̀ ti náà seventeen thousand pound so that àgbẹ̀fẹ́ tó bá ń pè é lórí ọ̀rọ̀ náà tó ń sọ sẹ́ńtọ́ kan ní ọ̀yọ́ ada. tí a sì lè má jẹ̀ mú pé kò lè gbèsè àbí àwọn tí kò lè lórí kò sì jẹ gbèsè ń jẹ máa ní àtúntẹ̀ sí gbèsè gbèsè tó tí ó pé àwọn yẹn lè wò àbí tí ó pọ̀ lọ́wọ́ ẹ̀rọ kan lè wò àti tó yẹ pé yóò yí ìsọ̀rọ̀ tó o tán láti eight hundred and fifty àbí eight thousand five hundred eight thousand five hundred lọ́wọ́ àjẹ́ àbí sọ̀rọ̀ ní akọ́lùsọ̀dá kọ́ta màlìkí àlọ́gbẹ̀lẹ̀ ẹ̀rọ ọ̀gá màlìkí àtọ́jọ́ pé akọ́lùsọ̀dá kọ́kọ́ òjò ní ọlọ́dọ̀ sí wọn kẹ́wọ́n jẹ́ eight thousand five hundred lórí èyí pọ̀tà àtọ́jọ́ pé iye mi ìtajà kọ́ tó ju eléyìí lọ so bákan náà yóò yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà eléyìí lọ wọ́n bá ti mọ̀ pé iye tí ti five hundred six ẹgbẹ́ tó lókè six èyí tó wà five èyí tó wà so yẹ tó bá yẹ pé tó bá lókè tó bá lówó tó lókè tó lówó tí ọba nínú tó bá tí ọba nínú bọ̀ èyí tó wà láàrin tí six six lọ́ba tó bá yẹ pé ní six lọ́ba rẹ̀ sàrà ìdájọ́ láti sàrà jáde kó tẹ́lẹ̀ ọ̀dẹ̀ pé ẹlẹ́fẹ̀ bàbá mu ìdájẹ́ ẹ̀ wọ́n ti wọ́n fún lórí fi tọ́ba jẹ́ pé ẹlẹ́fẹ̀ bàbá mu ìdájẹ́ wọn dẹ́kun àkàrà tó yọ tó kí wọ́n á dàka àwọn ẹwọ́n ojú tí ìgbìmọ̀ àgbàjẹ́ wọn lọ́jọ́ ká pàdé dáadáa ní fẹ́ẹ̀lì tó kí ẹ̀sọ́ fún wọn pé ní tọ́ba jẹ́ ètò lókè tó rẹ̀ lórí wọn tó pé àwọn ìyẹ̀kọ́ náà ló kí wọn ó practice ẹ̀ àbá practice ẹ̀ tó ń bá pé àṣàyàn kò sàn yóò tún bẹ kí ẹ̀kọ́ kì í ṣe ọmọ abalaba tó nínú bàbá ní kòsàn ìgbà akámá àti ìdílé ní méjì mẹ́ta alákàmá àti méjì mẹ́ta lọ sí. Wọ́n bá sáré kan ní wọ́n máa ń kan náà lóye, kan bí, kan

lọ́kùnrin ìgbà ìjọ ní dẹ́gbà rẹ̀ rí wọ́n máa ń sọ ọ̀sọ̀tọ̀ ara wọn òjò wà báyìí lọ́tọ̀ àlà wọ́n sọ pé mo lè láwọn ọjọ́ pẹ̀lú ìgbé lọ́sẹ̀ ọ̀la yìí ìgbà pé mo ti mo ti rí ẹgbẹ́ tó wà mo ti kàpé wà ìgbà àwọn sọ sọ yìí wà ìgbà wọn bá yà pa kiri ogun bẹ́ẹ̀ àbí ẹ̀dùn tó.

wọn àlápẹ sọrí wọn àlápẹ lórí kí ẹjọ́ jáde lára rẹ ayọ̀ sórí ìgbà tí ti jáde yóò máa gbà yóò máa kí wọn Ọlọ́run bá ṣe nù Ọlọ́run yóò ní dáadáa bí ọkùnrin nù pé ẹnu pé ẹni báwọn wọn ṣe so yóò lọ síbi oṣù oṣù dájọ́ sí àtẹ́lẹ́ mi dájọ́ ń tẹ́ pé kò sí haidon náà bí ẹni tó yá ìsà nù sóyè wa a ti sọ̀rọ̀ náà síwájú àtàwọn pẹ̀lú pẹ̀ṣẹ̀ náà sóyè wa kó sì jẹ́ sọ̀rọ̀ náà wọn kò mẹ́rin. tọ́lá bá rí gbọ́dọ̀ kọ́ o ṣùgbọ́n ẹ wá dàda pé ni bàbẹ́ àti ńdọ̀rọ̀ ìṣẹ́ kọ́dà àti ọ̀gbọ̀n títẹ́ títẹ́ àti ìfẹ́ ọtí ọtí ọtí lẹ́tà tí yẹn lọ́jọ́ pé wọ́n ti wọ́n ti tẹ́lẹ̀ àti ńdọ̀rọ̀ ọ̀gbọ̀n pé àwọn onímọ̀ alẹ́ ìfúnra ẹ̀ ẹni bá yóò pàdé ní sílẹ̀ ẹgbẹ́ tó ń lè sọ ọ́ ìgbà ìgbẹ́ tó bá ṣẹlẹ̀ kí ni ìdájọ́ yìí ìdájọ́ yẹn tẹ̀ wá náà kí ni ìdájọ́ ọlọ́run àlà ṣe é nígbà tó bá wà ìdájọ́ yẹn ọlọ́run tó ṣe é wọn. maka wa wannan da kafa yin kuma na shabar yana zalika shay'un katabahu Allah katabahu Allah ala banati adam lóbìnrin ṣe nítorí àti pápẹ́ bani ádámù ṣe ni àwọn ọmọ ádámù lóbìnrin àwọn obìnrin sáńtì ọmọ ṣe ni sóyè wa nítorí jẹ́ pé ní tí ọba ṣe wọ́n ní ẹni tí ó tó kéré ọba kéré tó ti ṣe àbí obìnrin tí ò ṣe ṣe àpé tí ọba ti rí nípa pé ó súná kọ́mọ̀ jù àbí so yàtọ̀ sí pé ẹlòmíràn jẹ́ pé ó lè máa ṣe tọ́nà bá ní obìnrin ọkùnrin bí mo sì tó ọlọ́run ọmọ sọ́nà lè ṣe lọ́gẹ́ bí sọ́nà ọlọ́run rẹ̀ kò ní ṣe kí ní sóyè wáyà máa ká ní gábẹ̀rẹ̀ sáà sọ pé ẹ bá tẹ̀lé bẹ́ẹ̀ sóyè ọlọ́run ọlọ́run tó ní mímọ́. nípa àwọn tí wọ́n máa fẹ́ wọ sàmìyà wọ́n máa sọ pé iye ọyẹ ọdún wọn kò gbọdọ̀ kọjá tó bá tiẹ̀ àwọn tó kọjá tó bá tiẹ̀ tó wàá ju ọdún látàrí pé kí wọ́n fi lè mú wọn ìjọ ó bá wọn látàrí pé kéèyàn pa ọkọ àti pé èyí ọdún wọn èyí tó ẹgbẹ́ tẹ́ bọ́lọ̀ kò bá wọn kò bá wọn ọbẹ̀ tó a bẹ́ẹ̀ ó lọ́nà kò kékeré kọ́nà kọ̀ọ̀kan yìí wọ̀ so ọ̀pọ̀lọpọ̀ ti máa kó síbẹ̀ wọ́n rà ní ọdún sọ̀rọ̀ ẹ̀ náà ní náà kó síbẹ̀ síbẹ̀ so kọ́nà kọ̀ọ̀kan yìí yọ kálukú wọn gan ọ̀rọ̀ ìṣètò náà sọ ìgbà ìṣètò àbáṣe kí wọn máa wọ̀pọ̀ kéré ní àbá tí wọn ti tọ́ máa dùn yàn tó ti máa dùn kí n sọ yé ọ̀rọ̀ bí wọ́n ti ọ̀bọ̀kan tí wọ́n bá ọ̀bọ̀kan tí wọ́n bá máa lo ìwé ẹ̀rí yẹn sí àti ọ̀bọ̀kan tí wọ́n bá sọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ ọdún orí yẹn tí wọ́n máa fọkànlẹ̀ tí yóò sì rí bẹ́ẹ̀ lẹ́kìn àdínkù tó dà ń dàgbà yà yà lè máa wà wà lè máa wà yọ pé kí wọn kà fi débi gíga kí wọn kà fi ṣe kí wọn ṣe kí wọn ṣe lọ́tọ́ ọ̀rùn kò sí tọ́ ọ̀rùn kò sí tọ́ ọ̀rùn ìyá ṣe dáhùn débi kọ́nà kò wọlé nínú sọ̀rọ̀ ìyá ṣe máa tàbí sílẹ̀ pé tọ́nà bá ní fi hàn lọ́nà tó tó tí ò ní ti lókun ní ṣe bẹ́ẹ̀ tó bá ní kó sílẹ̀ kí ọwọ́ àkọlẹ̀ yìí kó sì máa gbé ní kí wọ́n bá ti rántí kó máa nù ọ̀rọ̀ kò wọlé nínú sọ ìwà sọ̀rọ̀ kí wọ́n máa yí ọ̀kan kí wọ́n máa wá àwọn ìfọ̀ rẹ̀ wọ́n tó wá ìfọ̀ rẹ̀ ọ̀ mọ́tọ́lọ́mù ọ̀sùn mọ́tọ́ olótó alẹ́ ní ọlọ́sìn so èèyàn lè dọ́jọ́ lọ wọn pé ẹ̀ṣẹ̀ ní kó túbà ẹ̀yìn kan bá ṣe lórí sílùú kọ́lọ́ ní ọdún àti sílùú kọ́lọ́ kọ́lọ́ ní kíwọ́n kọ́lọ́ tó wà lọ́nà àná so so nǹkan tí yóò yẹ ìyẹn ni ìdá ń tọ́wọ́ dá ṣe ìdá ń tọ́ pé kó ṣe torí pé òbá àti àti màdájà pé ẹ̀ṣẹ̀ ní tó kí wọ́n ní wọn kò bọ́jà ní dáa ó wá wà sọ́ọ̀kan pé kí أنا خدت بالي من دي طبعا جوانا ما يدخلون bá ti jáde nípa ti ń báyàwó ṣe kìí ṣe ìsinmi náà kìí ṣe pé obìnrin àkẹ́lẹ́ pọ́kùnrin ló kàn fa àtọ́ ara jáde kó níbi ara ẹ̀ ó ní sábàbí tí ọba fa òwò ẹ̀ tí ọba ṣe é kò ní jáde ó gbádùn pẹ̀lú ìyàwó ẹ̀ náà sòye ṣùgbọ́n ìgbádùn ìgbádùn tí èsì pé kó dé ibi tí ẹ kó dé látara pé ọ̀rọ̀ ṣẹ́gbẹ́sẹ̀ yóò rẹ̀ náà wọ́n bá ìṣẹ́nu kan máa ń ná àwẹ̀ àwẹ̀ rẹ̀ já ìmọ̀n tó tẹ̀wọ̀n ni pé kò ní ṣe kàfàrà ìmọ̀n tó tẹ̀wọ̀n ni pé kò ní ṣe kàfàrà ọ̀dọ̀ àwọn àlèkíyà ṣe kàfàrà ìmọ̀n tó tẹ̀wọ̀n ni pé kò ní ṣe kàfàrà ìmọ̀wọ̀ rẹ̀ já wọ́n sọ pé kò gba aláṣẹ pẹ̀lú ìgbà rẹ̀ ga ṣèjìmáwò rẹ̀ wákà dìmọ̀ wákà máa rọra wákà sí oríṣiríṣi so ara rẹ̀ bá ìkábàjẹ́ la rẹ̀ sọ̀tọ́ bá jáde ìyẹn òfin ṣe tì náà sódà ìdájọ́ pé yọ wẹ̀ ó ní dandan kó wẹ̀ ìdájọ́ pé àwẹ̀ ìgbà ó ní náà tó rẹ̀ pé bá ti náà ìgbà ni tọ́ba tó wá jẹ́ pé ìsìn náà náà ni èèyàn ṣe sóye wọ́n tọ́ ní dàdọ̀ pé ó rẹ̀ dàdọ̀ pé ó rẹ̀ ó tún ní dàdọ̀ pé àwẹ̀rẹ̀ bàjẹ́ tó pé náà ìgbà ṣe ẹni pé yàtọ̀ tó wà ní ilé ẹ̀sìn ìsìn náà ni pé eléyìí tó ṣe yìí pẹ̀lú ìyàwó ẹ̀sìn ìsìn àdáda wọ́n sọ kọ́kọ́ bá láṣẹ pọ̀ lójú ara nǹkan tó tọ́ ló ṣe torí pé ọlọ́run ọ̀dà fún ọlọ́run tó pé alẹ́ nígbà tó látara ẹ̀wọ́ wọn ti bá ṣẹlẹ̀ dáadáa kí lọ́jọ́ bá wọn àwọn ìyàwó wọn sì bá ti bá ṣẹlẹ̀ dáadáa ní sàkóso sọ̀rọ̀ sọ́lá máa fọ́ ẹ̀ ẹ̀ mọ́rùsà fọ́tọ̀ tábí fún màṣẹ anákàbí àlá ìbọn mẹ́rin máa fọ́ àpàlẹ̀ dáa so onímọ̀ sí pé tó tọ́ ló ṣe o so ìgbà tó ṣe sí náà tí ò tọ́ nù ó gbọ́n àti àbájú lẹ́gbẹ́ tí èdè pé èèyàn ti jẹ́ kí màní yọ ọjọ́ lára rẹ̀ láì ṣe ọ̀nà tí ìṣẹ̀rí ayọ̀ ìgbà pé kó bá yàwó ẹ̀ sóyè ẹbí kó kíṣẹ ni o àbí ẹ tọ́jú ẹrú ẹ ní o sóyè gbogbo ẹgbẹ́ yìí ọ̀nà káyọ̀ bá ti jẹ́ kí wọ́n ní ọjà látara ẹ̀ ọ̀nà tí ò tọ́ ni haram ọfọ ọfọ lọ ara ẹ ní ọfọ múra ní o tún jáde lára ẹ ní o ọfọ ọfọ mú kan ní o bí matrasi rẹ àbí bẹ́ẹ̀ ẹ kí ètò àbọ̀lù matrasi rẹ náà lọ sí ilé sọ̀rọ̀ bí ojú obìnrin àbí ojú arábìnrin àbí ọwọ́ bèbí kan àbí bí sáfẹ́ dúnmí àtàgbà wọn wá ṣe aláṣẹpẹ nǹkan aláṣẹpẹ nǹkan aláṣẹpẹ nǹkan ọsọ ìlú obìnrin pẹpẹ ló gbé kí sòkìtì náà mú ṣùgbọ́n fọ́ọ̀mù rẹ̀ ló máa jura wọn lọ èwo ìjẹ́ ìwọ̀ rẹ̀ ló máa jura wọn lọ ṣùgbọ́n ó jẹ́ sí haram ọbẹ̀ kí náà ṣe ọmọdé àwọn sòkìtì náà ó jẹ́ kí wọ́n fa àtọ̀jẹ́ta rẹ̀ yàtọ̀ sí ọ̀nà pé wọ́n láti tọ̀kọ̀ ló yàwó ẹ̀ bí ọ̀tẹ̀ láti bọ̀ dá tọ́ka ọ̀yàwó ẹ̀ lọ́ba ṣe tí ọ̀bá yàwó ẹ̀ ṣe tí ó sì bá ẹni tó jẹ́ ẹrú ṣe rí sódà ọ̀nà tí ó jẹ́ haram so yé wa ọ̀nà haram so tọ́lá pé wọ́n ọ̀rùn ra ẹni ó fọ́ ọ̀rùn ara ẹni ó fọ́ fara ẹni ó sì fún so haram torí pé ọlọ́sọ pé wọ́n lè rán lè fún ojú nǹkan àti lórí ẹ̀yìn lára àbúrò àti náà wọ́n kàtà ẹ̀yìn náà wọ́n kàtà ẹ̀yìn lómi fọmọ tàbí ọ̀rẹ́ ọ̀sán fọmọ tàbí ọ̀rẹ́ àríkà fọmọ tàbí ọ̀rẹ́ kí wọn lè sọ kí wọn kí màá ní o sóye tí wọn tí màá ní o lè fi jẹ lára nígbà pé kí wọn báyà owó lásìkò lọ abẹ tó jẹ ẹrú sóye so ẹ ẹn tí ọba wa ṣe sí ẹ lọ àlọ àbẹrẹ ọba ẹ tó bá ṣe tọjá tó bá yàtọ̀ sí ọ̀nà rẹ tó bá ṣe tọ́ tó bá ṣe tọ́ yàtọ̀ sí méjì yẹn. ẹni tó bá ti pẹ́ ẹ̀tọ́ méjì ẹni tí ń tó pé pé ọdún kátọ́jà lára wọn tó lè kan wọ́ra ẹ̀tọ́ sẹ́nu méjì ọlọ́run sọ pé ọlọ́run sọ pé ọlọ́run sọ pé ọ̀ńtọ̀ọ̀n sọ pé ọ̀ńtọ̀ọ̀n olùkọjá àlà ẹ má sọ pé ọlọ́run bá wọlé pẹ̀lú kọjá àlà kánú sọ pé kọjá ní sọ pé ọ̀ńtọ̀ọ̀n ṣe kàlámù ìwọ pé àlà tọ́lọ́ ní kó dé kọ́mọdé ó ti débẹ̀ ìwọ pé ó ṣe kàlámù bẹ́ẹ̀ náà ní aláǹtọ̀ ọlọ́run sọ pé سواء الزمان سواء النظر ولا ذلك so ẹ tó bá ṣe báwọn bá kan náà ẹ tó kọjá lọ pé so ẹ tó ṣe tó ṣe bẹ́ẹ̀ ẹ tó máa mú ẹ tó ṣe bẹ́ẹ̀ ẹ tó máa mú ẹ ṣe máa mú ayé àgbẹ̀ ẹ máa so ẹ tí wọn ẹ máa lọ tọ́ sí ẹkú so ẹ tó máa tó ṣe haram tó lẹ́tẹ̀ bá ṣe haram ẹ tọ́ sí ẹkú ẹ máa lọ kọjá lọ máa tó ṣe haram tó lẹ́tẹ̀ bá kọjá lọ ẹ haram tó lọ kọjá so therefore so ètò ẹgbẹ́ tó pé ìsìnnáwó haram ni so èyí sọ̀rọ̀ débẹ̀ ṣùgbọ́n kò sí àwọn onímọ̀ tó sọpọ́tọ́ sí àwọn onímọ̀ tó síwájú náà àwọn onímọ̀ mẹ́rin ọ̀tá ìròyìn ìgbẹ́ ìsìnnáwó pé wọ́n tọ́kù sí ẹ̀tọ́ tó sọpọ́tọ́ ìdáhùn ìgbẹ́ látara ìlú tó bá sọpọ́tọ́ àwọn náà ni àwọn tí máa aṣáájú ìfúnná lọ àbí náà àbúkà ní pàtàkì ìlú sọpọ́tọ́ sọ pé ọlọ́kẹ́ ọgọ́ kẹ́ni ó ṣe ìsìnnáwó rárá ọ̀sọ́ bẹ́ẹ̀ wọ́n sọpọ́tọ́ àwọn náà ní haramu ìgbà lọ́dún pé wọ́n ti ẹ̀sọ́ bẹ́ẹ̀ sẹ́mi pé wọ́n á déyàn bá fẹ́ kó sí ìdìnnà ẹni tó lè pé tọ̀ ìdìnnà ní wò lóde báyìí pé àbíkú wọn ti sì náà wọn kọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ àbíkú wọn ti sì náà pé kó sì sì náà kó sì kó sì sì náà lọ ní èdè haramu ṣùgbọ́n kó a sì sì náà yẹn sóye ọwọ́ àkàkùn òkú yẹn tó sì sì náà lọ sóye wa tó ẹ̀ńtẹ́ ọ̀tẹ́ bá rí kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà àwọn onímọ̀ tó ṣíwájú sọ̀rọ̀ ọ̀nà tó dà sọ̀rọ̀ kí ṣe pé bá yàtọ̀ tó mú tìlà kàbáyé tó yé wa ọlọ́nkọ ṣe ọlọ́nkọ ṣe ọ̀nà ìhàrámù ọlọ́run àbọ̀là tó ní ẹgbẹ́ lọ́dọ̀ àfà láyé fà rẹ̀ láti ọ̀sán náà ní àwọn ọ̀rẹ́ nìkan. Sọlọ́mọ́ ọ̀sán náà. àwọn ọjọ́ jùmọ̀ tó àti kánádà ń tún kánádà àgbà nìtúmọ̀ rẹ̀ kánádà àgbà nígbà tí a bá dá ìṣíwájú àbọ̀dá ọ̀gbẹ́ni kò sí tó bá tó tako sóyè wa kí wọn máa dàgbà tó ti pé ìdí àgbà tó mọ̀ ní kí wọn ti ọjọ́ jùmọ̀ nìyẹn bìṣẹ́ lámì tàbí àkọsí àná tí ò sí fún jàpé àtọ́lọ́wọ́ sòrè jẹ́bẹ̀ẹ́ náà lọ́jọ́ sátọ̀dé náà ìdáwọ̀ ẹ̀ gbàgbé dábẹ́ pé èèyàn bá gbà síwájú àdìlẹ́yìn ìṣe ìgbà tó ta kò sóyè wa torí pé kò sí tààdé mu ètò ẹgbẹ́ ẹ̀dà yìí kájọ́ tó àdìlẹ́ tó káwọn gbà kò sí sẹ́sọ̀ pé àtọ́kùnrin ẹgbẹ́ ọba ẹ̀dá mi ìdúró dànù àmì sóyè wa so tó dàmú náà so lẹ́yìn náà pé ẹtí bá pé ó fẹ́ sáwọ́ ìlọsùn náà lọ́wọ́ pé àyàbá ibi ọjọ́ lápẹjọ ibi ọjọ́ bí àwẹ aráfà ní tẹlẹkì náà tó bá gbà ògẹrù hajj ẹni tí èsì hajj mi pẹ̀lú bá ti hajj já nítorí tí ó ṣe tẹ lágbára àwọn tó dúró àwọn tó ṣe tó yẹ kó ṣe tó sì lára àwọn tó sì kàrà sí fún àwọn agbára ìyá ibi tó dá àti àpọ̀lọpọ̀ nínú àwọn náà sàn án lórí bẹ́ẹ̀ ẹni tí kò tí ò lọ sí hajj wọn sún náà kó gbára yóò máa rọ a sì máa ẹsẹ̀ níbi ní ọlọ́wọ́ fi gba ẹsẹ̀ tó ṣẹṣẹ tó tó lọ yàtọ̀ lọ́wọ́ tí ń bọ̀ sóyè so kálọ́ wá fi bèbí ọjọ́ arọ́fà ah, àbí àwọn àṣùrà tó sì lé ọjọ́ sọ́rí kálọ́ sì lè jẹ́ ọjọ́ jùmọ̀ àbí àwọn àṣùrà tó sì lè jẹ́ jùmọ̀ ntọ́tọ́ àbá ní ma lè kúrè yẹn lè dàn torí pé kò kò kò ní ṣe pẹ̀lú kíkọ́tà lábẹ́ kọ́ ká má gbà ká má dà àwẹ̀ ọ̀dọ̀ kí má dà àbí ọ̀dọ̀ sọ̀tọ̀dẹ̀ sòye lẹ́yìn torí pé ní àwẹ̀ yìí ọwọ́ àánú súnmọ́ ọwọ́ àárẹ̀ rẹ̀ pípé tọ̀ kéèyàn ọgbà ẹ̀sán tó sinmi bẹ́ẹ̀ ọlọ́run wa ní kó ti kó ń gẹ́ ọjọ́ yẹn ó sì àbí ọ̀sẹ̀ nínú àbúrò àtúnṣàmà ọkàn wà bẹ́ẹ̀ lọ́nà lọ́sọ̀ ọkàn bára fún bẹ́ẹ̀ sọ̀rọ̀ èyàn sọ̀kẹ́yìn kan máa ń lọ ọmọdún rẹ̀ ládá ó gbà tó wá sọ nípa ọlẹ́ pọ̀ sórí ní àjọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó gbà ǹdọ́ni onídá máa gbà láti àbájá máa dà dà kó sì pé kí ó ṣe kí ọkàn náà wà ọjọ́ súnà kó sọ̀rọ̀ kan sòtò ìdí pé ìyọ̀dọ̀ àwọn ìjọba ọ̀gbọ̀n síwájú lábẹ́lú ìyọ̀dọ̀ rẹ ìyọ̀dọ̀ ayé wọn sábẹ́ ìgbà bí a síwájú ní wàá níka ló dé àdúrà ló kọjá ìyẹn ní ti ẹwà ní ti wọn dáná kọlọ àyè kọlọ àwọn ọlọ́pàá tó ní wọn sọ yìí láyé pẹ̀lú ìyá ń da àyàmù bíi àkànnà àwọn àyàmù bíi abọ́ sí àmọ̀ tó náà sí yọ àfilẹ̀ wọn àti dá méjì ọ̀gá tí ọ̀jẹ́ pé mẹ́ta mẹ́ta mẹ́ta nínú oṣù kọ̀ọ̀kan tó yé wa ọjọ́ mẹ́ta mẹ́ta nínú oṣù kọ̀ọ̀kan ọjọ́ mẹ́ta wa lè jẹ́ kẹtàlá kẹrìnà kẹẹ̀dógún ọlọ́pọ̀lọpọ̀ yìí àbí mẹ́ta ọjọ́ mẹ́ta nínú ìbẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan nínú oṣù sáàmù yìí àbí ọjọ́ mẹ́ta nínú ìbẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan oṣù sáàmù yìí àbí àpọ́nlé ọjọ́ kan ní àwọn àbẹ̀rẹ̀ lábẹ̀rẹ̀ oṣù kejì ní àwọn oṣù ìkẹta gbàdúrà pàdé oṣù náà ni pé ọjọ́ kẹtàlá ọjọ́ kẹtàlá ọjọ́ kẹtàlá kátó pé wọ́n ń bá sùn káwọn ti kó fẹ́ lọ́jọ́ wọn ó lè jọba jọ sí àwọn ìlànà àbí oṣù tó sọ̀rọ̀ Last question. That was my last video. Ah, so. sesuatu. Walaupun ada orang yang berfikiran, jangan jangan. ولذلك ولذلك خلقها في رياض هذا الأمر هذا الأمر رياض لم تعد لم تعليل من نحو فين مدرب مقصود يعني ما كان وجوده والجواز قال لم تعليل لام به لام حرف الجر أي نعم آيات كتاب في أنا في دعاء كتاب السنة lórílẹ̀ náà ni ọmọ àkàlàkò dènà rẹ̀ tó ń lẹ́rìí àwọn ìlú ṣòye. mo ti jẹ́ pé àwọn onímọ̀ ìgbà sọ pé ńlá rẹ̀ àbúdá mi tó máa ń pẹ́ lè àbùtàkì náà fà á rí tàmán ìyá àbúdó ní màmá ńlá ìyá àbúdó ní wọ́n fi dáhùn pé sọ pé pé màṣíà kí n fẹ́ tọ́nà kẹ́kẹ́ ká lọ sí wọn. sóyè ṣẹ̀rẹ̀yà ni kìí ṣe kàwọ́níyà sóyè tó wáyé tó kàwọ́níyà ni láti takala fún ìbáda àdáyà náà ní àná sóyè so kálukú àwọn ẹjọ́ ìsìlámù ṣùgbọ́n ọlọ́run fẹ́ ṣẹ̀rẹ̀ àná káwọn kádàrà ọlọ́run ẹni tí ó sùn tí ó sùn tí ó sùn sóyè wọn so erékùrú ayé àkọ́ sọ̀tàn àpéjọ ọlọ́run lọ́wọ́. Bapak suka beli. Kalau besar sama sebenarnya nanti orang Islam beli. Ini yang benarnya kalau besarnya. Bapak saya wala berada dalam sejarah. Kelam nama Allah adalah kepala. Dari itu ani aliko nanti masih apa ini. Contoh apa sih? Ikhlas apa sih? Ikhlas apa sih? So, so kìí ṣe ìṣẹ́láàpì ọ kìí ṣe tí kò bá mi ẹ̀yà pẹ̀lú jẹ́ pé ìtọ́fà ló ń kápẹ́ pẹ́ pátákọ́lẹ̀ lọ́nà sí ọ̀pọ̀ kìí ṣe kàtí ló ń pèsè tọ́lá nígbà yẹn wà tó dájú ó dára ìdá tó dára ṣùgbọ́n èyí tí ó dára òun ni kí a kà máa ṣe ẹ̀kọ́ ẹ̀kọ́ máa jiyàn lásán. 不是。 àdúgbò eh, ayé ayé tó ìṣe àtúntò ọlọ́run ọba ìhànà tààlà ẹni pé kò síbi àtúntò jẹ èèyàn máa ṣe àpẹ pẹ̀lú ẹni kejì ọ̀rọ̀ lẹ́nu ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́nu àpapọ̀ ọ̀rọ̀ láéláé ọ̀rọ̀ méjì lẹ́nu àpapọ̀ nínú gbogbo ìgbà tí wọ́n sì láìpẹ́ àwọn tó ìyá ìlú tí wọ́n sì máa ní ṣùgbọ́n láti máa ṣe àpẹ mọ́. ṣùgbọ́n aláwọ̀ àwọn ṣe pé àtúntàwọ̀ kìláàf àwọn tó lè fa kìláàf àbí àwọn tó lè àbáwọn ìyapa tó lè fa ọ̀tá ọ̀tẹ̀ àti ọ̀tá àti ìdìrẹ̀ ìdìrẹ̀ sínú nìkẹ́ ojúmọ̀ sí. ìyẹn ni pé àwọn ọ̀pọ̀ tí kan ìkìláàfù rẹ̀ bí ni nígbà tó yẹ pé wọ́n tẹ́ka jìnnà so ìgbà wo pọ̀ tó láàbù kan kò sí ọ̀sẹ̀ lọ́rọ̀ kó sọ̀rọ̀ nígbà àtàwọn ènìyàn sọ̀rọ̀ nígbà bàbá tó nígbà. lẹ́yìn náà fáyà dákùn Kakana, náà ní àwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ láti ní wọ́n ti kọ́ sọ̀rọ̀ dáadáa kọ̀ọ̀kan yẹn ní wọ́n gba àwọn tí ahmed daoud alayhi salam àwọn nàbí iná wọn aláyé wọn aláyé wọn aláyé wọn sọ̀rọ̀ akọ̀lù sọ̀rọ̀ àti àwọn àbá mùsùlùm tí bá gbà tó wá ti ṣe ẹ̀kọ́ gẹ́gẹ́ wọn kankan náà ní sọ kò gbèrò pé òun dájú má gbà wọ́n bọ́ sí inú àti ìgbà lọ́bọ́ sí ẹgbẹ́ tó máa ń bọ́ bọ́ sọ̀rọ̀ sí ẹ̀ka tó tó bá dùn sí ẹ̀wà wọn àmọ́ سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك